الحمد لله الغني الحميد يفعل ما يشاء ويحكم ما يريد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أصلي وسلم على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحابته أجمعين أدوك بفهم الله Àtọrọ àlékún kí àti gẹ̀fà níbà Muhammad sallallahu ta'ala alayhi nínú bí tí mo fẹ́ kí a kọ́kọ́ lọ nígbàtí a mọ̀ ṣe àkíyèsí nípa bí ó ti ṣe mọ́ aburú tí ń bẹ níbi àbí sọ pé sábà bí àìrọ̀ òjò sábà bí àìrọ̀ òjò táwa èèyàn fọwọ́ fà eléyìí ó ní bùkátà sí kátàràwájú lórí ẹ̀ tó sì jẹ́ wípé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ní ìkápá gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ tí òjò àti rírọ̀ rẹ̀ náà tó jẹ́ ọ̀kan nínú ẹ̀ nínú sóràtù fàápìr láti ayà kẹẹ̀ẹ́dógún sí ìkẹtàdínlógún a'udhu billahi minash shaitani rajim ya ayyuhan nasu antumul fuqara ila Allah Allahu هو الغني الحميد iyasha yudhhibukum wa ya'ti bi khalqin jadid wa ma dhalika 'ala Allahi bi 'aziz ẹ̀yin ènìyàn ẹ̀yin ènìyàn ẹ̀yin ni aláìní tí ẹ ní bùkátà sí Ọlọ́run torí tọ́mọ Yorùbá mẹ́lẹ́ ìdájú gàràgàrà ó pọ̀ ìparun ó sì ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kálíkì àmì ò tó dé látàáyé gan Ọlọ́run ni ọlọ́rọ̀ ọlọ́pẹ́ ọlọ́run là ń bùkátà tó ní gbogbo nǹkan pátápátá abitánìkan bá lè nàka sókè pé èmi fẹ́ sọ ń tọ́lọ́run ò ní ẹ rí i pé bí alágànná tí ò tí ì fàṣọyà mọ́rẹ̀ lọ́rùn ni ẹ tẹ̀síwájú. tí ó bá fẹ́ ó máa kó yín kúrò nílẹ̀. tọ́lọ́run bá fẹ́ ọlọ́run dákun mọ́ ṣe bẹ́ẹ̀ fún wa mọ́ pa wá run ìkókúrò ìkókúrò nílẹ̀ yìí kìí ṣe pẹ̀lú lọ serious voice pé ẹ mọ́ lọ bòmíì wọ̀láì pẹ̀lú ìparun ni ọlọ́run má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run má bínú sí wa iye ṣe ayòdì hibikun. ó sì máa mú ẹ̀dá titun wá. wàyà jẹ̀díìd yóò dáhùn ẹ̀dá mi ó túmọ̀ sí pé ọlọ́run sì ń ṣe sùúrù pọ̀ pẹ̀lú ọlọ́run bá ti sùúrù rẹ̀ pọ̀ bi aziz. ìyẹn kò sì kágara kan bá ọlọ́run. pẹ̀lú bọ́lọ́run subhanahu wa ta'ala máa gìnà wà ṣe jẹ́ pé gbogbo nǹkan ló níbàámu sí ááyà tá a kà yìí sóràtù fàátìr la kà yẹn o ááyà kẹẹ̀ẹ́dógún dé ìkẹtàdínní ogún bọ́lọ́hún sì wá rọrọ̀ yà múrùkún bídò àì ó á ní ká máa bẹ̀rún bá a ṣe ń sẹ̀ tó ó ní ká máa bẹ̀rún líyẹ sẹ̀jí ìbàlàkùn torí pé yóò sì dáhùn ní torí pọ́lọ́hún bá wa kì í sàdéhùn rọ ó ní ẹbẹ̀ ìyìn dàyín lóhùn làbá pọ́lọ́hún bá ti la àbá bẹ̀ ó ní ká máa pe òun líyọ tí kùn torí pé ó fẹ́ fún wa àbẹ́nìkan lè sọ fún wa pé a pé pé pé kò fún wa láàfi fẹ́ pè mọ́ torí gbogbo ohun tó kù láyé ní ìsìn táyé fi dùn mo sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ kan jò ní àlẹ́yìn tó jẹ́ pé gààrí ló mu láàárọ̀ kò rí kúlì àti ṣúgà sóye omi lásán ló dà sí kò wá rí míì tó jọ mọ́rú ẹ̀mú lọ́sàn kò tún rí mu lálẹ́ àárọ̀ ọjọ́ kejì ló tó tún rí mu tí kú bá yọ òun ni ó fọ́ọ̀sì níbi eré ó yẹ kó òun gangan ó yẹ kó ti nà gbalaja kalẹ̀ pé kí lòun mọ̀ móun lọ ẹsẹ̀ rẹ̀ yóò mọ̀ kàn pàkọ́ lẹ́yìn ni ó túmọ̀ sí pé ayé sì dùn náà kódà gbogbo ẹni tí bá ń sin lọ́n kọ́lọ̀ sọ wá lólu sin lọ́n a máa bẹ lọ́n pé ọlọ́run fún wa lẹ́mìí gígùn àtàláfẹ́ ká lè fi sìn ọpẹ́ ẹni tí ò sin lọ́n náà ń bẹ lọ́ẹ̀mí gígùn òun tẹ̀lé mọ́mọ̀ pé lórí ìyá ni

tọ̀rìdónà ánù wọ́ta àsùnà bẹ́ẹ̀ náà láti ń sẹ́ríkò lọ́dọ̀ ọlọ́run bá sí látún yapa ọlọ́run gbogbo tí ó mọ̀ mú ilé koko àti làásìgbò wá sáwùjọ ń lọ́mọ yẹn mọ̀ tún fọ̀n lè tó ga jù. Ànábì sallallahu ta'ala wa sallam àdísì kan láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Umar ibn Khattab radiyallahu ta'ala anhuma ó ní kúntù àṣírà àṣàrọ̀ aṣọ́ra minal muhajirin emi mo jẹ́ nìkẹ́ wá àwọn èèyàn inda sallallahu ta'ala wa sallam tá a jókòó sọ́dọ̀ kan fa aqbala alayna rasulullahi sallallahu alayhi wa sallam iwaji faqal òjíṣẹ́ ọlọ́run wa ń bá wa sọ̀rọ̀ ó sọ wípé ya tí ẹ bá mi rìn àjò láti nǹkan márùn-ún kan bẹ bẹ lọ́nkọ́lọ́ mọ́jẹ̀ sàgbákò ẹ̀ ما ظهرت الفاحشة في قوم حتى أعلنوا بها إلا بطلوا بالطواعين والأوجاع التي لم تكن في أصلافهم الذين مضوا tí ìbàjẹ́ bá ti gbajúgbajà tó di tọ́rọ́ fọ́nkálé láwùjọ kan kódà kò sẹ́yìn tí ó takò àwọn tí ó ṣèbàjẹ́ yẹn tó ń rúgbó bàjẹ́ lọ ni gẹ́gẹ́ báwo yẹn ṣe máa ń sọ láwùjọ wa gẹ́gẹ́ bá ṣe ń ara wa rí oníranran rẹ̀ nísìnyí jáde lásáwùjọ tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn àìsàn ó máa ṣẹlẹ̀ àwọn àìsàn àjálù yóò máa ṣẹlẹ̀ a máa dánwò wò bí tọwàáyìn oríṣiríṣi àdánwò wàlẹ̀ àwùjá ebi ó máa ṣẹlẹ̀ sáwọn náà rí bá kò ṣe rí kódà ó sọ débi wípé èyí tí ò fẹ́ ìṣẹlẹ̀ rí lójú àwọn tó lọ ẹlẹ́ẹ̀kejì wàlà nákọsọ̀ kọ́wọ́mùnì nìmìkìyàlà ìlàbùtúlù bìsínì wàṣídátìlmù ó náà wàjẹ́ orí sultan tí wọ́n bá ti ń dín òṣùwọ̀n kù láwùjọ igbá àti irin gbogbo tí wọ́n ti máa ń wọn òṣùwọ̀n a máa dán wọn wò bí sinin ọ̀dá ó dá wọn o wàṣídátìlìmù òun náà yóò hard láti rówó ná wàjẹ́ orí sultan kódà àwọn lórí wọn àwọn aláṣẹ wọn wọ́n mọ̀ kan àbòsí kún àbòsí lórí wọn ni ẹlẹ́ẹ̀kẹta wà mọ̀ mọ́nà àkọ́mù zakata àmúwálìhìm ìlà mọ́nà àwọn múni olùmọ́tọ̀rọ̀ mìíràn sàmáà wàláwọ́lá albahaim lam yomtiru nígbàkígbà táwọn èèyàn bá ti kọ̀ tí wọ́n yọ zakatu dúkìá wọn mọ́ wọ́n ń wò púpọ̀ tọ́yìn pé tó bá ti pọ̀ níta yọ ń bẹ̀ náà yóò pọ̀ lójú ẹni tó fẹ́ yọ nígbà tí èèyàn bá ń gbọ́ wá sí pé iye báyìí láyọ nínú iye báyìí inú ìmọ̀ dàbí pé àkọ́rà tó nǹkan aláàánú lọ́lọ́run nígbà tó wọ́n bá ṣẹlẹ̀ tán àbẹ́ẹ̀ rí nǹkan ẹni tí yọ five million ẹni tó yọ ten million ẹni tó yọ twenty million ó ń bẹ nínú owó ìbówó wá ṣe pọ̀ sí lówó bá di pé ah, èsù bá dé pé ah, kíì sára twenty million iṣẹ́ kí wọ́n ti sí ọ lọ́wọ́ tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó sì ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sóye kódà ẹni tí ó yọ one thousand ó find it difficult tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n máa tara ẹ̀ ṣẹlẹ̀ a máa ṣe òjò léèwọ̀ kò ní rọ̀ mọ́ wọn ò ní rómi tààrà mọ́ wàláwọ́lá ìbẹ̀há im tí ì bá ṣe pé àwọn ẹranko tí ò bá wa dá sẹ́sẹ̀ yẹn lámìntìrù kódà ọmọ èèyàn bá ti rí òjò rárá ẹlẹ́ẹ̀kẹrin wàlá khafara qawmun ní ahad àwọn èèyàn onímọ̀ jàǹbá ara wọn tí jàǹbá ara wọn bá ti ń ṣẹlẹ̀ illa sallatu alayhim aduwwa min ghayrihim àwọn kan mọ̀ gbógun dìde sí yín wọ́n sì mọ̀ jẹjà wọ́n mọ̀ borí fa akhadhu ba'da ma fi aydihim wọ́n mọ̀ gba nǹkan wọ́n ti fẹ́ gba nàìjíríà ti pẹ́ inú àrùn ọlọ́run láti fi bàbá ti ṣe wà yìí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ rí pé by one way or the other wọ́n lè pọkọ ẹ̀dà wọ́n ti fẹ́ wọlé tipẹ́ wọ́n ti fẹ́ jagun tipẹ́ yàtọ̀ sógun tá a gbé kóra wa wọ́n ti ń wò pé opportunity wà ń bí opportunity tó wà ń bí ó jù ó jù àwọn ìlú kan tí wọ́n ti gbà lọ àwọn ìlú kan tí wọ́n ti gbógun lọ wọ́n ti fa epo wọn lọ gbogbo ayé ló mọ̀ yẹn kì í sọ̀rọ̀ ọ̀nù tíra lélẹ̀ lẹ́yìn mọ̀ pé kìí ṣe pé wọ́n ń jàjàgbara ìlú kan àbí wọ́n tojúbọ̀ ìlú kan bí ìbá ṣe pé torí ọ̀rọ̀ ọbẹ̀ gbogbo bí tá a ti sọ yẹn Nàìjíríà lọ́rọ̀ jùlọ wọ́n ti ń wò pé opportunity kan ó yọ táwọn fi gbàlú yìí òun náà lọ́mọ èèyàn òyẹ̀wọ̀n ògbò lórí tó lè sí sábàbí irú ẹ̀ báyìí ẹlẹ́ẹ̀kẹrin kọ́ ni àbẹ́rẹ́ karùn-ún wa ma lam ta'mal a'immatuhum bima anzala Allah fi kitabi wa fi sunnati rasuli sallallahu alaihi wasallam èmi wo fi yẹn kún o illa ja'ala Allahu ba'sahum bainahum nígbà táwọn èèyàn ò bá tí ì mọ táwọn ìjọba ò bá tí ì mọ dájọ́ pẹ̀lú tọ́lọ́ ń sọ̀kalẹ̀ súnà tànábì ma sallallahu ta'ala alaihi wasallam àfi kó jẹ́ pé jẹ́ àlọ́láwò bá sàwọn bẹ̀yìn náà hùn ẹ lùra yí pa la hawla wala quwwata illa billah tọ́pìtì kan bọ̀ tí ó tún jẹyọ lórí eléyìí sábàbí tí a fi ń lùra wá pa àbẹ́ẹ̀rí ẹni tí ò فذكر صلى الله تعالى وسلم في هذا الحديث خمسة أنواع من المعاصي ẹwọ ẹ̀ṣẹ̀ márùn-ún yìí mo fẹ́ béèrè pé èwo ni ò tí ìṣẹ̀lẹ̀ ẹnu gbogbo ẹ̀ láwùjọ tá a wà yìí lásìkò yìí a rí wípé pàápàá jùlọ ẹwọ ọdún tó lọ ta'akhara al-matar lásìkò tá à ń pè lásìkò òjò gan ọ̀dádá nígbà tó tún jẹ́ pé tó tún di pásìkò tí àsìkò tí tójò tó ń lọ táwọn sọ pé kó tó lọ tán ẹjá tó ti kọ́rọ̀ ẹ̀ ìyẹn wá burú jù gbogbo ní táwọn sọ nísìn kò tí ì pé ọdún kan tá a bá kà ní oṣù kínní oṣù kejì ìnira tá a sì bá pàdé ń bẹ̀ bí ìgbà tá a ti ń jìyà bọ̀ lọ́dún mẹ́wàá ni ebi ń bẹ láwùjọ yìí lásìkò yìí ebi ń bẹ ní àwùjọ yìí tá a bá bá a ṣe ń lo àwùjọ wa ẹni tó bá ẹni tó rọrọ̀ náà wọ́n gbéra wọ́n sá torí wọ́n wò pé wọ́n jẹ́ àwọn alájẹpa wọ́n sá ọlọ́ọ̀bá nínú àdífì àníbì sọ́lọ́lọ́ òtàsọ́lá tí èbá ṣe pé àwọn ẹranko ìnira ó bá wọn ni òjò kankan ọ̀bá mọ́rọ̀ àfáà mujahid onítafsir rahimahullah ó ní innal bahaima tẹ́lẹ̀ ànú sọ́ta bani adam ìdàṣẹ́dà ti sánà wà amsak aw omsik almotor tí ó bá di pé òjò rọ̀ mọ́ àwọn ẹranko àwọn dábà wọn a máa bú àwọn ẹlẹ́ṣẹ̀ inú ọmọ ádámà wọn a máa ṣépèlé takulu hada bishumi ma'asiyati ibn adam wà ní àgbákò táwọn ṣe yìí aburú táwọn ọmọ ádámà fà ní o bẹ́ẹ̀ náà ni aburú ìṣẹ̀lẹ̀ látara kéèyàn kọ̀ láti yọ zaka wakọ̀dá ankara nàbí sallallahu alaihi wasallam ala man fa'ala mithla hada wa zajarahu òjíṣẹ́ ọlọ́run ọba ó sì ó ké mọ́ gbogbo àwọn tí wọ́n bá ń sin nǹkan wọ̀nyí tó débi wípé àwọn èèyàn tún ní òṣùwọ̀n kù suratul mutafifin odidi súrà kan ó wáyé látara dídí òṣùwọ̀n kù tó jẹ́ pé ọlọ́run gbá àwọn èèyàn ṣépè láti bẹ̀rẹ̀ súrà ni wailul lil mutafifin. ègbé ni fún àwọn olùdín òṣùwọ̀n kù. olùdín òṣùwọ̀n kù láì tiẹ̀ náà ni pé wọ́n ti sọ̀lá àbí wọn ò ti sọ̀lá ó túmọ̀ sí pé sẹ́yìn ó bá sọ̀láàtù wọn jẹ́ torí pé ńgbà tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ yẹn gangan ìnìparun fi bá wọn lẹ́gbẹ́ fi jẹ́ tiwọn ó túmọ̀ sí pé sọ̀láàtù wọn ò wúlò síyáàmù wọn ò wúlò hajj wọn ò wúlò torí pé ẹ̀ṣẹ̀ kan tó sọ̀rọ̀ lọ́wọ́n bá dá ọkọ̀ wáìlù fún bẹ̀ yẹn ibi tá a ti máa gbàgbọ́ yẹ pé ẹni tó lóun ṣe sọ̀lá olóun ṣe síyáàmù olóun ṣe hajj kò rọ́ lọ́wọ́n bá sì nìyẹn ẹ tẹ̀síwájú bí ayà yẹn ọ̀nà tí wọ́n máa gbà ṣe tó fi dòfò àwọn òǹtajà tó jẹ́ pé tí ó jẹ́ pé tí wọ́n bá wọn nǹkan lọ́dọ̀ àwọn ènìyàn tí wọ́n bá wọn tí àwọn fẹ́ gbà lọ́dọ̀ àwọn ènìyàn wọ́n á gbà ní ẹ̀kún yóò kún ó di àwọn sọ́dà jàǹgbìrà tí ò bá kún. nígbà tí àwọn òǹtajà náà bá sì lọ wọ́n ṣùgbọ́n táwọn bá nígbà tí àwọn òǹtajà náà bá sì lọ wọ́n fún àwọn òǹrajà. táwọn bá wà wọn ẹ wo bó ẹ wo bí ìgbà tó yẹ pé ilẹ̀ Yorùbá gan ló ní Quran Quran tó lọ́ọ̀fin bá gbàgbà ńlá ayé sọ̀rọ̀ tó bá di pé àwọn fẹ́ tà fáwọn tí ó wà rajà lọ́wọ́ wọn tàbí lo òṣùwọ̀n fún wọn. àbí tí wọ́n wọ̀n ló sunwọ̀n míì fún wọn. wọn yóò dínkù. ó dínkù. sí àwọn wọ̀nyẹn kò mọ̀ dájú pé dájúdájú a máa gbé wọn dìde. aláyàdùn ulaika annahum mab'uthuna li yawmin 'azim. ní ọjọ́ ńlá kan. ṣé ẹ mọ̀ pé ń bọ̀ wá lálùkì àmọ́ ni tí ń bọ̀ adé síbi wáìlù tọ́lọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tó pé ọmọ yẹn fẹ́ kó pọ̀ ọmọ yẹn fẹ́ jẹ ó fẹ́ kó pọ̀ ó fẹ́ kó lékún òun ó fi gbà pé òun ó fi faramọ́ pé kí wáìlù jẹ́ tòun wáìlù tọ́lọ́run wí yẹn ó ti ń ṣẹlẹ̀ láti o ó ń ṣẹlẹ̀ láti ayé àdẹ́wò ń báyàn àdẹ́wò ń báwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ láti ká tó wá sọ ọ̀rọ̀ ọjọ́ ìgbéda alkiyama bákan náà nínú aya alkuran kerim ọlọ́run ni wàhúwà lẹ́dí alfàlà in ti ń fa kójú ọmọ pẹ́ kó tó rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ní gẹ́gẹ́ bá ṣe kánú àdìsí lẹ́ẹ̀kan la fi mọ àwọn ẹ̀rí ẹ̀ wá tó bá sì ti pẹ́ tójú ọrọ̀ àbí kò rọ̀ àbó pẹ́ yóò máa ṣàkóbá fún nǹkan tá a gbìn yóò máa ṣàkóbá fún kódà yóò máa ṣàkóbá fọ́sìn wọ́n máa sọ pé kò sí wára àárí fún fún ó kéré tàbá àti ẹ̀rí mọ́ rárá náà mú gbọ́. ó ṣe ni ẹni tí ó ń rán atẹ́gùn ní ìró ìdùnnú síwájú ìkẹ́ rẹ̀. nígbà tójò bá rọ̀ tọ́lọ̀ fi ń gbé àwọn kan irúgbìn tí fi ń gbé wọn dìde ọlọ́run wa rán atẹ́gùn láti ṣe kíni bó ṣe ràn bẹ́ẹ̀ náà yàdé báyìí yàdé rahmati. ní ìró ìdùnnú síwájú ìkẹ́ rẹ̀. ìró ìró ìdùnnú síwájú ìkẹ́ rẹ̀ ìyẹn ni pé nígbà tójò bá fẹ́ rọ̀ náà. a sì sọ omi mímọ́ kalẹ̀ láti sánmà. atẹ́gùn yóò tọ́lọ́ jẹ́ kó sí wá láǹfààní à ń béèrè òjò tí ó sí wá láǹfààní tí ò ní kó parun bá wa tọ́rọ́ lọ́ máa fi jà ẹ̀rí àwọn kọ̀ọ̀kan àwọn àyè kọ̀ọ̀kan tó bá ti jà rí ẹlòmíì ò ní fẹ́ kójú wáyé mọ́ ọlọ́run máa fi ṣèkẹ́ ọlọ́run náà mọ́sà fi ṣèkẹ́ fún wa o náà nítorí kí a lè fi sọ òkú ilẹ̀ di ààyè a máa sọ omi kalẹ̀ fún yín torí ká lè sọ òkú ilẹ̀ dààyè wánú síkíyàwó mi máa kọlákó ẹran ọ̀sìn mo ń bẹ̀ àti nǹkan tẹ́ ẹ gbìn àti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú àwọn tí a dá ní omi. a sì máa fẹ́yìn náà mú nínú ẹ̀ ẹ tẹ̀síwájú ọ̀làkọ́dí sọ̀rọ̀ fún náà hù bẹ́yìn náà hùn. dájúdájú a ti pín omi yìí láàrin wọn. ọlọ́run ní wá ń pín omi yẹn láàrin ọmọ ádámà nítorí nítorí kí wọ́n lè rántí ìkẹ́ olúwa wọn. kẹ́ lè máa fọpẹ́ fọlọ́run kẹ́ lè mọ̀ pé ìkẹ́ ọlọ́run ni. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kọ̀ láti rántí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kọ̀ láti rántí àfi àìmoore. wọn ò ẹni alhafizu ibn kathir rahimahullah wọ́n ní nígbà tí wọ́n fi tafsiru aya yìí wala qad sarrafnahu bainahum liyadhakkaru ay amtarna amtarna hadhihi al-ardu duna hadhihi a fún ilẹ̀ kan lómi mu òjò rọ̀ síbì kan kò bọ́ síbò míì wa sukna sahaba nígbà tójò rọ̀ a wá darí ẹ̀sújò yamuru ala al-ardi wa yata'addaha yóò kọjá ń bì kan yóò wá bẹ̀ sílẹ̀ àwọn bàbá wa rà nílẹ̀ yorùbá yìí náà wọ́n ní ààrọ̀ ẹ̀rí wọ́n mọ̀ mọ̀ pé òjò tó sù yìí kìí sí ààrọ̀ wa nìyẹn ó súnmọ́ kó jẹ́ pé bí ìkọ́ lójò ń rọ̀ sí nínú òye tọ́lọ́run fún wọn yà tàjà wàásù ha ìlàlà àrùdìl okòrò ẹ̀sùjò ó sì kọjá lórí àwa kan tá à ń gbójú sókè báyìí ha wàrọ̀ kọ́tùrọ̀ tún mi máa àwọn èèyàn sì máa sọ gbólóhùn táwọn èèyàn sọ tó ń fi sí lọ́wọ́ ẹ̀wà lẹ́kìí sẹ̀sìn o wọ́n ní ah ọlọ́run tóbi o òjò ń rọ̀ ní ẹjáfa inú ògùn òṣọ́ta wà tá a ti ń sọ̀rọ̀ ẹjá pèsàpèjúwe òjò ń rọ̀ ní oríta náírà aṣọ èèyàn tutù ẹwà oríta náírà sí takí takí sì gbẹ àwọn tó wà níbẹ̀ sì da ọbrẹ́là borí ọbrẹ́là tóorùn táwọn èèyàn bá wá ríró ẹ̀ pàápàá jùlọ ẹni tó jò pa lóríta náírà tó wá ráwọn tí ń bẹ ní Takí tí wọ́n ń da ọbẹ̀rẹ̀ látòrùn bo orí kódà ní òjẹ́ mùsùlùmí òun náà sọ pé ah ọlọ́run tóbi o mùsùlùmí náà sọ pé ah ọlọ́run tóbi o ah kódà wọ́n tún káwọ́ òkè ọwọ́ méjèèjì ẹ̀yìn sí ìgbà tẹ́yìn sọ bẹ́ẹ̀ ṣe wá sí ṣe wá tẹ̀ láti ọlọ́run ṣe wá tara bẹ́ẹ̀ mọ́ ọlọ́run eléyìí tá a ti ń sọ yìí wàfíìdárìkà hujja albáàlìgà wàlhíkmà alkọ́ọ̀tìyà ó ń bẹ́ńbẹ́ àwíjàre tó dájú tọ́mọ yẹn ó tún fi sẹ̀rí léra wọn lóríjọ́ gbẹ́dọ̀ kíyàmà pé mo júwe ara mi fún yín ẹ̀sìn mi ni Ibn Abbas radiyallahu ta'ala anhuma ó ní lẹ́yìnsà àámú ọ̀kan tó nìyó ní ọ̀rọ̀ àwọn ẹni tó bá ànábì wa lògbà sallallahu ta'ala sallam ó ní kò sí ọdún Allah yasrifuhu yasrifuhu kayfa yasha' ọlọ́run ní máa ń darí ẹ̀ bó bá ti fẹ́ tó tí ò bá bọ́ síbì kan ó bọ́ síbò míì tọ́lọ́run bá fẹ́ jọ máa ń ya ọmọ ádámọ̀ níyà ní òní bọ́ sáàrin wọn òjò yẹn ti dà sínú gbò òjò yẹn ti sàǹfààní fáwọn nǹkan míì àtàwọn àyè míì ìní ọ̀rọ̀ yìí ló fi jẹ́ pé ìtumọ̀ wàlàkọ́dún sọ̀rọ̀ fúnná òbẹ́yìnàhún àti darí omi síbi tá a fẹ́ ibi tọ́lọ́run bá ti fẹ́ ni ọmọ ádámọ̀ la ọlọ́run dákun mọ́ níwá lára ibẹ̀ lomi ò ní bọ́ sí torí pé wọn ò tara bẹ́ẹ̀ wọn ò tara bẹ́ẹ̀ mọ́ lọ́hùn ẹ wò parí suratu Lukman òjò tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àdìsọ́kàn burúkú làwọn èèyàn ní nípa ẹ̀ dípò kí wọ́n fi mọ lọ́hùn kí wọ́n fi sin lọ́hùn ẹnu ọdún kan péré tí irun tó ṣẹlẹ̀ ọdún tó kọjá bá lọ ṣẹlẹ̀ lọ́dún mẹ́ta márùn mẹ́wàá léra wọn tẹ́ ẹ̀ mọ̀ wípé ẹ̀gbẹ́ títì láti máa he òkú ara wa wàlà haúlà wata ilà bìlà omi òjò wọ̀láì látọ̀dọ̀ ọlọ́run kò sí èméjì ń bẹ nínú àwọn nǹkan márùn kan tó yẹ ká mọ̀ dájúdájú ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ ni ìmọ̀ àkókò náà wà. ìmọ̀ tó ìmọ̀ àsìkò gbàtá yẹn ò tán àwọn sọkúsọ kàwọn oníkájàkájà wọ́n mọ̀ wọn dágbà pé ayé parẹ́ ńgbà báyìí nígbà tán ti dágbà wọ́n dọ́dún kan wọ́n dọ́dún mẹ́wàá wọ́n dá nǹkan gbogbo ẹ̀ àwọn kan wò ó kéré ò rí ìrí nǹkan kan tó dáa láyé ẹ tírèsì history yẹn back tán bá láàrin náà ẹ̀sọ̀ nǹkan kan tó dáa tán ti rí inú gbogbo èyí tán ti rí tó ti lọ àfi ká máa rí rògbòdìyàn ká máa rí fìtínà ibẹ̀ náà wọ́n ti sọ fáwọn rípa yóò parẹ́ ọlọ́run máa yọdún tó ti lò lẹ́yìn ìgbà náà nísìn mo wá mọ̀ pé kò sí àgbóyè ẹ̀sìn láwùjọ yìí àwọn èèyàn ta lé wọn tọkọ̀ ẹ mọ̀ pé ẹsẹ̀ pé ìfọ́fún gbé mu nìyẹn ẹlòmíì náà sì tún rọkọ̀ òun náà sì ń gbọ́ pa yóò parẹ́ ẹnìkan ta lé ó sáré fi ń jẹun ń jẹ ẹja dídín ń jẹ ẹran dídín ẹnìkan wá rọkọ̀ àwọn èèyàn lọ serious bọ́ọ̀sì tó kú ò lẹ́kọ̀ọ́ nínú ìtàn àwùjọ wa náà ni kì í ṣètàn ọjọ́ wọn o tèmi gangan mọ̀ tèsè pápá tẹ̀ fún mi kìí ṣe lọ serious bọ kò sọdún kò sí Christmas kò sọdún idul fitr kò sọdún léyà kò sí nǹkan kan tó jọ mọ́mù náà sábà pé àsìkò kan báyìí àwọn èèyàn ó tìráfù púpọ̀ ẹnu pé làbárè pé wọ́n láyé parí ńgbà báyìí ẹnìkan ló sì ń fìtì náà kalẹ̀ ma anzalallahu biha min sultan tí ò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run àsìfọ́ léran àti wọn bá pé subhanallah sí báwọn èèyàn ṣe mokun mẹ́kọ̀ọ́ tó nì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tá wíyàn náà ló tún wọn lásìdẹ́ǹtì lójú ọ̀nà

wọ́n lọ bẹ̀wò lọ sítù wọn àti ìdélé wọ́n bá pè wọ́n lórí fóònù pé ìyá ti dákẹ́ ìyá tẹ́ni tẹ́ ń lọ bẹ̀wò tẹ́ ń sọ fún ní ìsìn pé ẹ̀jẹ̀ ń jẹ yín o bóyá lọ́tùnla bóyá lọ́jọ́ mẹ́rin bóyá wọn pè kẹ́ mọ́ bọ̀ wálé ẹni yẹn ò tí ìdélé ni wọ́n bá èmi ṣáájú wọn pẹ̀lú tèmi gùn ìyá bá dé wọ́n ní ìyá ti dákẹ́ mo níyàwó èmi ẹ̀ mo pàdé lójú ọ̀nà ní ìsìn tẹ́ ní àlàáfíà nìyàwó ẹ wo títóbi ọlọ́run subhanahu wa ta'ala sójijì kan tòun ti pé a dàgbà ìyá táwọn wí náà dàgbà bọ̀tẹ́lẹ̀ yóò èso jìjì àkọ́kọ́ nìyẹn nínú ìmọ̀ alùkìyàmà àti gbàtẹ́nìkọ̀ọ̀kún kò láyé ní òfin sí lọ́wọ́ ẹ̀dá kan fọlọ́hun ẹ tẹ̀síwájú. ó mọ ohun tí ó wà nínú àpòlùkẹ́. ọlọ́run mọ ẹlẹ́ẹ̀kejì ẹ ti kà wà yóò náà zero lọ́gẹ́yìí. ó ń kọ òjò kalẹ̀ òun ló ṣe déédéé tọ́pìkì tá à ń tírìtì ọlọ́run ní máa ń rọ òjò ẹni tí ó rọ ní tí mo tuntun páwọn èèyàn sì ṣe wọ́n sì wà wọ́n sọ̀rọ̀ sọ wọ́n sọ̀rọ̀ kèfèrí ó ní pé nígbà tí ọlọ́run lòun ní òun rọ̀jò àwa ní àwọn kan tì í ibi tí àwọn èèyàn ti ṣìṣe nìyẹn gbogbo ẹni tí bá ń sọ bẹ́ẹ̀ àbí tó dàbí ọkàn bẹ́ẹ̀ kí wọ́n lọ túbá lọ́dọ̀ ọlọ́run kí wọ́n túbá síwájú ọlọ́run kan padà ń bẹ àṣìsọ tó gbìyàn kúrò nẹ́sìn Islam ẹnìkan ò lè dá mú wá ẹnìkan ò sì lè dá kákó ńlẹ̀ pé kó mọ̀ wá mọ́ àti gbàgbọ́ yẹ lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan yìí pé gbogbo òjò tí ó bá rọ̀ lọ́dún kan yóò pé ẹyọ kan sì lè mọ́ bọ́ sáwùjọ ọmọ èèyàn lọ́dọ̀kùn mọ́ hàn wá lè mọ̀ àmọ́ yóò dà síbòmí àti máa ń sọ̀rọ̀ eléyìí náà ti pẹ́ ẹlẹ́ẹ̀kẹta wàyáàlà mọ́fìlẹ̀ arham. ó mọ ohun tí ó wà nínú àpòlùkẹ́. ẹbí dókítà náà léèrè tó sọ pọ́kùnrin ló wà ń bẹ̀ ẹbí léèrè tó sọ pé bèjì ló wà ń bẹ̀ ìgbà wo ló mọ̀ sígbà tó wà látọ̀ ni àbígbà tọ́lọ̀ ń da tán ìgbà tọ́lọ̀ ń da ni tó dá síbẹ̀ làwọn fi kinní wo ẹbí wọn léèrè lónìí náà àbí lọ́ọ̀lá tẹ́ ń gbọ́rọ̀ yìí wọn làwọn ò mọ̀ ìgbà ẹlẹ́kẹrin. ẹ̀mí kan kò sì mọ ohun tí ó máa ṣe níṣẹ́ ní ọ̀la. kò mọ ohun tí ó ṣẹlẹ̀ sí ẹ ọ̀la tó ó dàárọ̀ kápàdé ní eight kápàdé ẹ sọ pé insha allah ọ̀la tó súnmọ́ nù kátó wá sọ pọ̀ tún làbọ́sẹ̀ tí ń bọ̀ ẹnìkan ní tó ń jẹ dọjọ́ kú ó ti ń bẹ lọ́dọ̀ tóun ẹ má kó bá wọn ẹ má hàn lé mọ̀ ní tí ó jẹ dọjọ́ kú ọ wá wà wọn kan tí wọ́n ti sàárẹ̀ rí wọ́n ti sẹ́nítọ̀ rí wọ́n ti mínísítà rí sọ̀rọ̀ pé àwọn ilé ìlú ẹ̀ máa sọ pé wọn ò lè tòsí mọ́ máa wò tán wọn lórílẹ̀‐èdè wa ń bì máa wò tẹ́ sọ pé eléyìí selétọ̀ nígbà kan ẹ sọ pé rọ́ọ̀nì ó ní tó ń jẹ́ ìdójọ́ kú ti ń bẹ lọ́wọ́ òun òun náà ó dàbí kọ́rú náà ti ń sọ pé níta ti ń bẹ yìí ẹ má bá mi sọ̀rọ̀ ọlọ́run bá kankan o iná náà ò tu èmi mú mọ̀ bí mo ṣe kójọ sẹ́wọ̀n pé náà ní ó ẹ bá ń mọ ṣẹlẹ̀ sí lọ́la ẹ̀mí ọ̀jọ̀gbọ́n kan ní ìdámá ìmọ̀-ìmọ̀rì kánat ìbàlìdẹ́tìn dàátì ilé àhájẹ tó ń wà ẹ̀sìn tẹ́mi kan wọ́n bá bọ́ síbì kan yóò débẹ̀ tó bá jọmọ́wó wọ́n bá wà tó bá jọmọ́ nǹkan rìn àjò wọ́n gbé lọ tó bá wà lójú oorun wọ́n jí gbogbo ibi títàn wa àti ibi tá a tàn sí ó ti wà nínú ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tí ó máa ṣokùnfà kí ọ̀dà ó mọ̀ dá wa elisifar àkọ́kọ́ nìyẹn ọlọ́run ní nínú suratu Hud aya 52 wáyà qawmi istaghfiru rabbakum anábì Hud ní ẹ̀yin òyìn mi ẹ máa wọ́lọ́run bá yín lára foríjì thumma túùbù ilayhi ẹ máa wá ẹ máa túbà lọ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́tírí yòsìlì sàmà aleikum midirọrọ. ẹ̀yin ìjọ mi ẹ̀yin ìjọ mi. ẹ tọrọ àforíjìn lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá yín. ẹ̀yin ọmọ nàìjíríà anabi hudu sọ fáwọn èèyàn ẹ̀bẹ̀ èmi náà ń pe àwọn ọmọ nàìjíríà bẹ̀rẹ̀ látòrí èmi gangan náà tí mi ń bá yín sọ̀rọ̀. gbogbo wa lọ́nà bá ń bá wí òní kà jáde ni ẹ ṣe kí ni. ẹ tọrọ àforíjìn lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá yín. ẹ jẹ́ àtọrọ àforíjìn bàbá kan bá mi lóko nígbà tó jò rọ̀ ó bá mi lóko àtàwọn ọmọ ẹnì àti ẹ̀ ń bọ̀ látọ̀nà oko ni bàbá yẹn ń lọ bàbá ní ah ó ní àfà ó ní ẹ̀yà tètè ṣe tẹ́ bá ṣe o òdò yẹn kò láfọkàn tẹ o torí bá a ṣe bẹ̀rẹ̀ lọ́dún tó lọ náà nìyẹn tójú oṣù kan oṣù kan ìyí tí ò tó oṣù kan ló rọ̀ sóko ẹlòmíì oṣù kan lọ́rọ̀ sóko ẹlòmíì nǹkan ò lè gbé mọ́ ìntàrin tí olóṣù yìí tó tẹ̀ kéré jù lóṣù mẹ́ta ká tó wá sọ ẹ̀gẹ́ tó jù olóṣù bíi mẹ́fà tàbí jù bẹ́ẹ̀ lọ bàbá ẹ̀ wá ń pè àkíyèsí pé ẹ̀rákùnrin tèsí ń tẹ́bà sí mo ní mo ti gbọ́ ọba ọlọ́ọ̀bà ń sẹ́yìn lẹ́sàn-án rí ẹ̀rú ọ̀rú tó lọ tó ń bà wá nítorí kí ó lè rọ̀jò fún yín ní púpọ̀. sábàbí tí eléyìí tí ó mú wá ni pé ìrùsílì sàmọ́ á àléékùn mìdìrọ̀ ọ̀rọ̀ yóò rọ̀jò fún yín púpọ̀ o. láti sánmà. láti sánmà. àti nítorí kí ó lè ṣe àlékún agbára kún agbára yín. a tún lókun a ní fọkàntẹ̀ àlàáfíà ara a tún ni. ẹ má ṣe pẹ̀yìndà láti di ẹlẹ́ṣẹ̀. ẹ má ṣe ẹ má ṣe pòkì téèyàn bá ṣe pò kí ìtọ́lọ́run ọlọ́run ò bínú èmi ò tí ra sẹ́ẹ̀dì kankan tọ́lọ́run gbà tí ìbínú sọ lórí láwùjọ tá a wà yìí tíbínú ọlọ́run bá bá yọjú lọ́nà ẹ̀yọ̀ kan àárọ̀ ọlọ́run ní sọ fún wa pé máa ń làkún látàrí jùlọ nílẹ̀ wà kọ́ra mo tiẹ̀ ti fẹ́ lọ síbi ayé náà tẹ́lẹ̀ tánàbí Nuhu alayhi salatu wa salam tó ní sọ fáwọn èèyàn tiẹ̀ náà pé ẹ máa bẹ lọ́n ẹ máa wá ọlọ́run lára forí jìn ọ̀nà ń bẹ nínú suratu Nuhu ìjẹ́ látàrí àkẹwàá kọ́ náà fakultu sakfu rabbakum inna kana ghaffaro. mo sì sọ pé ẹ tọrọ àforíjìn ní ọ̀dọ̀ olúwa yín. ànábì mi tún nìyẹn o naam. dájúdájú ó jẹ́ aláforíjìn. tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ yóò foríjìn yìí yóò sì rí sàmá àlékún ìdìrọ̀rọ̀. ó máa rọ̀jò fún yín ní òjò púpọ̀. tẹ́ ẹ bá rà foríjìn ọlọ́run ẹ rọ̀jò púpọ̀. ó máa fi àwọn dúkìá àti àwọn ọmọkùnrin ràn yín lọ́wọ́. bẹ́ẹ̀ ni ó máa ṣe àwọn ọgbà oko fún yín. yóò ṣàwọn ọgbà oko fún yín. ó sì máa ṣe àwọn odò fún yín. ẹ sì rójò ńgbà tó kó bá lọ ẹ tún rómi ẹ tún rójò ẹ tún ródò lẹ́gbà tẹ́ bá ti rójò tán tẹ́ bá ṣe léyìí ìyẹn ni pé tẹ́ bá wá foríjì tẹ́ wọ́ lọ́lọ́lá foríjì tẹ́ sì tú bá lọ ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala eléyìí ó ṣokùnfà kọ́dà ó mọ̀ dá wa ó túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ní ń ṣokùnfà ọ̀dá ṣára nàbí sallallahu alaihi wasallam lè ò mọ́tì ilé sískọ̀ ìdá tìbá sí mọ́tọ̀rọ̀

wọ́n ní máa na sàlàbàlá onílàbẹ̀ zambin wà láàárọ̀ fi àbálá ìlàbẹ̀ tọ̀ọ̀bà àdánwò kan ò ṣẹlẹ̀ àfi kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló fà á sì sí àdánwò lọ àfi kó jẹ́ pé tútúbá òun náà ló fà á wá káyà kan ọ̀làkọ́dọ̀ sinin fìràwọ̀nà àtàwọn ọjọ́ rẹ̀ nínú nínú sóràtò làárọ̀ àyà 130 káfíyàn sólẹ́nu ìntàfihàn wọn lè ọ̀dá ń bẹ́ ń bẹ́. dájúdájú dájúdájú. agbá ènìyàn fìràánù mú. agbá wọn mú. pẹ̀lú ọ̀dá òjò. pẹ̀lú ọ̀dá òjò. àti àdínkù tó bá àwọn èso. tọ́dà bá ti dá èso ó dínkù. nítorí kí wọ́n lè lọ rántí. kí wọ́n lè rántí ọlọ́run kí wọ́n lè lo ìrántí. irú ẹ̀ ló ṣẹlẹ̀ sáwà yìí náà kátara bẹ́ẹ̀ náà mọ ọlọ́run ọlọ́run wa أقول ما تسمعون استغفر الله تعالى لي ولكم إنه الغفور الرحيم أبي الله بقول بأسعول مواني ساري fún ìbéèrè ẹ lè pè wọ́n sí zero seven zero three seven two six eight four one zero wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.